إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى الطرق الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوج اذا لك ولتنو القرآن الكريم لتنو سورة الأحزاب آية إكلج أعوذ بالله من الشيطان الرجيم واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا اللهم الله سبحانه وتعالى صفو نبو محمد صلى الله عليه وسلم واتبع ما يوحى إليك من ربك سليم nǹkan tí a fi ránṣẹ́ sí ẹ ní tí wọ́n fi ránṣẹ́ sí ẹ láti ọ̀dọ̀ olúwa rẹ̀ inna allaha kana bima ta'maluna khabira agbíraju allah ó wà well informed nípa gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe níṣẹ́ sí nǹkan tó ṣe wípé ó pamọ́ sí torí náà in tí a fi ránṣẹ́ sí ẹ oníkíwọ́ tẹ̀lé bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní thumma ja'alnaka ala shari'atin min al-amri àwọn ọlọ́wọ́n ọba lẹ́yìn náà a gbé ẹ lórí ìlànà kan fattabi'iha tẹ̀lé ìlànà yẹn wala tattabi ahwa alladhina la ya'lamun má tẹ̀lé ìfẹ́nú àwọn tí wọ́n mọ̀ innahum lan yughnu anka min Allahi shay'a tó bá lọ tẹ̀lé ìfẹ́nú àwọn tí wọ́n mọ̀ wọn lè rọ̀ ẹ́ lọ́rọ̀ pẹ̀lú kankan lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala innahum lan yughnu anka min Allahi shay'an wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd ọlọ́ni àwọn alábòsí tán gúnni kúrò lórí ìlànà Allah subhanahu wa ta'ala tán rara wọn lọ́wọ́ lórí ìmá tako àṣẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ba'duhum awliya ba'd ọ̀rẹ́ ara wọn ni wọ́n ṣe wallahu waliyyul muttaqin ọlọ́wọ́n bá ní ọ̀rẹ́ so ọlọ́wọ́ bá ń sọ fún anábọ̀wọ̀ muhammad sallallahu alaihi wasallam nínú àyà iná ike wàtẹ̀bí máa yóò ha ilẹ̀ ìka tẹ̀lé tí wọ́n fi ránṣẹ́ sí ẹ̀ ní rabbika láti ọ̀dọ̀ olúwa rẹ̀ inna allaha kana bima ta'maluna khabira dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí ó wà well informed tó nímọ̀ ní ìmọ̀ tí ó kúnná nípa gbogbo tẹ́ ń ṣe ní kò sí nǹkan tí ó pamọ́ sí so ló fi jẹ́ wípé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam in tí ọlọ́wọ́ bá tó bá fi ran òun náà ni máa jẹ́ iṣẹ́ fún àwọn èèyàn parọ́ mọ́ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni kò gbìyànjú àti fọwọ́bò in tó ṣe wípé ó bá takò gẹ̀gẹ̀ fún rẹ̀ nínú tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ sí ló fi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó dí kama wípé ká ní pé ànábíwa muhammad sallallahu alaihi wasallam ó dọwọ́ bò ní tó ń fi ránṣẹ́ sí ní ọlọ́wọ́ bá ní owó bá gé iṣan ọrùn rẹ̀ ní so ó ń sọ fún wa wípé anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó wà trustworthy ṣọ́lọ́wọ́ bá ń sọ fún pé wattabi ma yuha ilayka min rabbika ìtàfihàn iṣẹ́ sí ẹ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ láti ọ̀dọ̀ olúwa rẹ tẹ̀lé so definitely àwa ta jọmọ lẹ́yìn anábíwa muhammad sallallahu alaihi wasallam ta gbà fún náà gbọ́rọ̀ tẹ̀lé ní tí ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí tọ́lọ́ bá fi lè sọ fún wípé kó tẹ̀lé tó ń fi ránṣẹ́ sí àwa ta jọmọ lẹ́yìn rẹ̀ náà gbọ́dọ̀ tẹ̀lé tí ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí nìyẹn torí kóhun lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló rán sí wa sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n kọ́mẹ́ntì lórí eléyìí wọ́n ní walakin ittabi ma yuha ilayka min rabbik ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n ilé tí ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí ẹ tí wọ́n fi ránṣẹ́ sí ẹ látọ̀dọ̀ olúwa rẹ̀ tẹ̀lé látẹ̀láwọn kèfèrí gẹ́gbọ́lọ́wọ́ bá ṣe sọ fún mátẹ̀láwọn kèfèrí àtàwọn munafiki ìwọ tẹ̀lé ìtì ọ̀fi ránṣẹ́ sí ẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n wa fa innahu huwal huda war rahma wípé ta fi ránṣẹ́ sí ẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n wa rẹ òun náà ni mọ̀nà òun náà ni kẹ́ ìtú máa ń wáyé mọ̀nà ìtọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí ẹyẹ ni mọ̀nà ẹni tó máa ń wá warju bi dhalika thawaba rabbik ma lérò máa rúkà pẹ̀lú kún tẹ̀lé tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí ẹ thawaba rabbik ẹ̀san látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ fa innahu bima ta'maluna khabir torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nímọ̀ nípa nǹkan ń ṣe sòwò tó ń ṣe ma tó ń ṣe in tó ń ṣe rí pé ó bẹ ní ìbámu pẹ̀lú ń ta fi ránṣẹ́ sí ẹ má yí padà má yí padà torí pé ọlọ́mọ bá subhanahu wa ta'ala bima ta'maluna khabir ìtẹ́ ṣe níṣẹ́ ó mọ̀ ń parẹ̀ dáadáa yujazikum bihasabi ma ya'lamuhu minkum ọlọ́mọ bá yóò san ní ẹ̀san according to n tó bá mọ̀ nípa yín min al wa sharri nínú dáadáa yín àti aburú فإن وقع في قلبك أنك إن لم تطعهم في أعواهم المضلة tí ó bá fi sọ sí ẹ lọ́kàn ìpé tó bá tẹ̀ láwọn kèfèrí àtàwọn mùnáfìkì níbi àwọn ìfẹ́ inú wọn tó jẹ́ tí máa sọ nínú hasala alayka minhum darar ìpé tó bá tẹ̀lé ìnira àtọ́kàn ẹ látọ̀dọ̀ wọn aw hasala naqsun fi idayati al-khalq àbí àwọn èèyàn púpọ̀ ò ní fi bẹ́ẹ̀ gba ìmànà fadfa dhalika nafsik ọlọ́wọ́ bá ní ti kúrò lọ́kàn rẹ̀ wasta'mil ma yuqawimuhu wa yuqawimu ghayra ìwọlú òun náà ni والله سبحانه وتعالى بأن تعتمد على ربك an ta'tamida ala rabbik pẹ̀lú pé kó gbáralé olúwa rẹ̀ ìtìmáàdà máa la yamliku li nafsihi darran wala naf'a ní ìgbáralé ẹni tó ṣe wípé kò lè ní ara rẹ̀ lára bẹ́ẹ̀ ni kò lè ṣe àǹfààní fúnra rẹ̀ wala mautan wala hayata ní ìgbáralé ẹni tó ṣe wípé òun kọ́ ni ó lè para rẹ̀ bẹ́ẹ̀ ni òun kọ́ ni ó lè ní kí ẹ̀mí òun máa bẹ wala nushura bákanáà ní ìgbáralẹ́ni tó ṣe pé kò ń ṣe òun ní ó rẹ̀ dìde fi salamatika min sharrihim níbi ìmá ṣe ẹ̀sìn tó ṣe wípé ọlọ́run ọba tó pẹ́ láṣẹ sùkábà wo ọ̀rọ̀ tí sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah tí wọ́n sọ yìí a rí wípé ìfi ànábùwà muhammad sallallahu alayhi wa sallam lọ́kàn balẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náà ní wípé kò sí bí àwọn èèyàn bí wọ́n ṣe lè yapa sí òfin ọlọ́run ọba tó wọ́n lè tako òfin ọlọ́run ọba tó ìwọ gbọ́dọ̀ dúró dédé bẹ́ẹ̀ ni àwọn tó ń jíṣẹ́ àwọn ànábí ọlọ́run ọba náà gbọ́dọ̀ dúró dédé àwọn tó ṣe pé wọ́n jẹ́ followers ànábí ọlọ́run ọba àwọn náà gbọ́dọ̀ dúró dédé òun ni ayata sábà máa ń ka fúnra wa tọ́lọ́wọ́ ní fastaqim kama umirta fastaqim kama umirta wọ́n dúró dédé gẹ́gẹ́ bí a ṣe pẹ́ láṣẹ ọmọ ń tábà máa àti gbogbo àwọn tán kúrò nínú òrìṣà bíbọ túbá kúrò bẹ́ wà látẹ́tìgá ó innahu bima ta'maluna basir ẹmọ́ kọjá àlà wọ́ṣá ti dúó ẹmọ́ kọjá àlà gbogbo tí ẹ̀ ń ṣe pátápátá ọlọ́wọ́ bá ń rí wala tarkanu ila alladhina zalamu at the same time àwọn tán ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé òfin ọlọ́wọ́ bá wọn níkàkún fún wọn violate òfin ọlọ́wọ́ bá èyí náà rí wọn wọ́n ṣe ń jayé ẹ̀rí pé wọ́n ti ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú àwọn nǹkan tán ṣe ẹmọ́ fi sọ́dọ̀ فما لكم من بهم من أولياء ثم لا تنصرون tẹ́bá lọ fi sọ́dọ̀ wọn ìyá náà ló jẹ gbogbo yín pọ̀ kò wá sẹ́ni tó ṣe wípé yóò protect yín níbi ìyá ọlọ́wọ́ ọba kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ àrífáyà yìí náà clear tó ń sọ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam kó dúó déédé àwọn tó tẹ̀lé náà káwọn náà dúó déédé so yóò kí ń wo wípé ibi táwọn èèyàn ń kọrí sí tán dájú kọ wọ́n pọ̀ ń bẹ́ ẹ̀ẹ́ ìdíyàn owó ní pé kí ni tó kọrẹ́tì ọlọ́wọ́ bá máa sọ̀rọ̀ àwọn nǹkan báyìí fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam láti lè fi ọkàn rẹ̀ balẹ̀ ọlọ́wọ́ bá ní wàyí tó tẹ́ aksara man fil ardi yudilluka an sabilillah tó bá lọ tẹ̀lé àwọn tó pọ̀ jù lórí ilẹ̀ ọlọ́wọ́ bó sọ pé wà ń tutí kẹsíra ó ní wà ń tutí àkṣọ́rà nù fi àrùj tó bá tẹ̀lé àwọn tó pọ̀ jù lórí ilẹ̀ ní yudilluka an sabilillah wọ́n ó jẹ́ òṣìnà kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní tó túnmọ̀ sí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ni wọ́n gbádùn ni wọ́n sí lórí ojú ọ̀nà ṣùgbọ́n tí yẹn bá ń wo yí pé òun fẹ́ jẹ́ kí èrò pọ̀ lẹ́yìn yóò compromise ẹni tó bá ti lè compromise yóò rí àwọn èrò púpọ̀ lẹ́yìn rẹ̀ tọ́lọ́n bá kádàrà pé yóò rí tọ́lọ́n bá fi sọ fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ipe fasteki gojede kama omerta nígbà bá ṣe pẹ́ láṣẹ wọ́n máa ń tábà máa ìwọ nìkan kọ́ gbogbo ẹni táwọn kúrò níbi ẹ̀sìn ẹbọ gbogbo yín ẹjọ́ dúró déédéé sọ̀rọ̀ lọ́wọ́ bá fi ń sọ fún wípé wà in tuti aksara man fil ard yudilluka an sabilillah tó bá tẹ̀lé tó pọ̀ jù náà wà tó ń bẹ lórí ilẹ̀ wọ́n á sọ ẹnu ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala asọ̀nú ayé bí ipò wà máa yu'minu aksaruhum billahi illa hum mushrikun ìtọ́kọ̀dù ní onígbà lọ́wọ́ bá gbọ́ àfikà tó máa wórogún pẹ̀lú ọlọ́wọ́ bá wà máa yu'minu aksaruhum billahi illa hum mushrikun èyí tó tún pọ̀jù nú wọn kò ń ṣe kí ni kò ní gbọ́ ọlọ́run ọba gbọ́ àfikán tún máa ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ọba subhanahu ta'ala tó túmọ̀ sí wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn èyí tó ni ò sí lórí ojú muhammad sallallahu alaihi wasallam ó mú mọ́nà wá ó ṣàlàyé mẹ́nà yẹn àwọn nǹkan impediments àbí àwọn hindrances tí máa rọ́lú ẹni tó ń ṣe wáàsí tó ń sọ òdodo òun ni wípé kéèyàn fẹ́ máa wò wípé òun fẹ́ káwọn èèyàn máa rọ́tẹ̀lé òun àwọn èèyàn ìdẹ̀lé rọ́tẹ̀lé èèyàn àyàfi pẹ̀lú compromise tẹ́lọ́mbà bí sọ pé wá dú láòtù jìhínú fàyó jìhínú àwọn kèfèrí wọ́n wíṣ kó ṣe pé kí ni kó lè compromise so that àwọn náà compromise hajjọ shift grand ni èyí tó ń sọ yẹn bá wa adjust yẹ àwọn náà adjust hajjọ bleach níbi kan so ló jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala a máa fi àwọn nǹkan báyìí láti lè fi fi ọkàn nábíwa muhammad sallallahu alaihi wasallam láti lè fi rinlẹ̀ ọlọ́mọba ni wà láúlá ń sabbat náà lákọ̀ kíkà tẹ́rìkà ilé ìhìn ṣe ànkọ́lé ìlà ọlọ́ni tí ó bá fi ń ṣe pé àdìdì ṣì ẹ́ lẹ́ni tá a fi ẹsẹ̀ rin lẹ́ni ìjọ́mọ ènìyàn fẹ́ lè gbé ẹ pé kó o fi sọ́dọ̀ wọn ìdánlá àdákùnáka dẹ́yìnfà ó wà rẹ̀ ń tí ó rìn lọ́wọ́ níbi ìyàwó ọlọ́wọ́ bàá gbogbo àwọn ọ̀rọ̀ táǹkà yìí àríkọ́nà ọba ń sọ fún àdúwà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ dúó sínsín ó dúó déédé bí ọlọ́run bá subhanahu wa ta'ala bó ṣe sọ fún so àwọn tí wọ́n jẹ́ àwọn sahaba radiyallahu anhu umar radiyallahu ṣùgbọ́n tó bá yá gẹ́bí tánàbí sallallahu alaihi wasallam sọ àwọn èèyàn àwọn olùpèpè wọ́n máa compromise ló fi jẹ́ pé anábí sallallahu alaihi wasallam ní inna akhwafa ma akhafu alaikum anábìnrin tí mo bẹ̀rù fún yín jùlọ ọ̀hún náà ni kullu munafiqin òun ni mùnáfíkì tẹnu ẹ mú ẹnu ẹ mú onímọ̀ ṣùgbọ́n mùnáfíkì ni kò dúró déédé anábì sallallahu alaihi wasallam ó jẹ́ kí àwọn sàhábà radwanullahi alaihim kama ilayhi pẹ̀lẹ́ ìlú nǹkan tí sheik abdurrahman bin nasir sa'adi alayhi rahmatullah tí àwọn náà tí wọ́n tafà ìwọ dúó dédé bó ṣe kó dúó dédé tẹ̀lé ń tọ́lọ́wọ́ bá fi rẹ́ tó bá ń sọ sí ẹ lọ́kàn yìí pé tó bá dúó dédé bọ́lọ́wọ́ bá ṣe fi rẹ́ ike bóyá àwọn èèyàn máa kéré tí wọ́n tẹ̀lé ẹ àwọn tí ó gbà fún ẹ wọ́n kéré tí í dáhùn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pọ́lọ́wọ́ bá ti sọ fún ẹ tó bá ń sọ sí ẹ lọ́kàn o lè rí ìnira látọ̀dọ̀ wọn tí í dáhùn pẹ̀lú pé kó gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala iṣẹ́ tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sọ pé kí ni wallahu ya'simuka minan nas ọlọ́run ọba àyàfi kó ṣe pé kí ni àyàfi kó ṣe pé ti jíṣẹ́ yìí òjíṣẹ́ ọlọ́run ọba ibi tọ́lọ́run bá fẹ́ kó jẹ iṣẹ́ dé kò sẹ́ni tó lè stọ́pù ẹ̀ àsìkò tọ́lọ́run bá fẹ́ kó lò láyé kò sẹ́ni tó lè stọ́pù ẹ̀ lọ́lọ́run bá subhanahu wa ta'ala fi sọ fún pé kí ni ìwọ jíṣẹ́ ta fi rìn jíṣẹ́ yẹn fi pé bóyá àwọn èèyàn wọ́n lè àtàkì wọ́n lè wọ́n fi yíò lẹ̀ ọ̀nà tọ́lọ́run bá ti sọ pé òun gbà kú náà ló gbà kú àsìkò tí a fẹ́ kó jẹ́ iṣẹ́ yìí dáa òun náà ni ó ṣe kiri ló jẹ́ ẹ̀dà wọ́láhù àṣímúkà mí nàìjíríà so ló jẹ́ pé ẹni tó ń díṣẹ́ ọlọ́run ọba yóò máa sọ ti ẹ̀ lọ kò ní compromise tó jẹ́ òdodo yóò máa jẹ́ ẹ̀mí ara ẹ̀ lógún kò ń ṣe pé káwọ pé iye àwọn èèyàn mélòó ló ń tẹ̀lé ní ta bá rérò púpọ̀ lẹ́yìn wa alhamdulillah kó wá da omi lu mẹ́sẹ́jì tí mẹ́sẹ́jì ó fi wá ṣe kíní tí ó fi wá di nǹkan tí ó lami tí ó fi di nǹkan tó ṣe wípé yóò rí yẹ́màyẹ́mà nítorí pé kíní afẹ́ ní followers nítorí pé afẹ́ráwọ̀ èèyàn lẹ́yìn wa sọlọ́ọ̀bá ni wá tẹ́bí máa yóò ha ilẹ̀ ìkẹ̀mí rabbik lè tí wọ́n fi rẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ إن الله كان بما تعملون خبيرا أجداد ولم با أنما نكون كتشويكي أنشينيشي وتوكل على الله وكفى بالله وكيلا على ولم با وكفى بالله وكيلا ولم با تو لنتيما برالي برالي ولم با ọlọ́run ọba tó lẹni tí a máa gbára lé gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni kí èèyàn ṣe ìtìkádùn asbab tó bá yẹ kíyàn ṣe kíyàn ṣe lẹ́yìn yẹn ni ya'tamidu ala yóò gbára lé ọlọ́run subhanahu wa ta'ala ẹni tó ṣe pé ní tó yẹ kó ṣe kò ṣe ó wá lóun gbára lọ́lọ́run àwọn àfáà ní eléyìí àtàwákùlù ni ẹni tí kò ṣe tó yẹ kó ṣe wá ní gbára lọ́lọ́run àwọn àfáà ní eléyìí àtàwákùlù àti ìṣe bí ẹni gbára lọ́lọ́run ìpínlẹ̀ lèyàn gbára lọ́lọ́run ni tó bá yẹ kéèyàn ṣe lẹ́yìn wà mọ̀ pé tó ń ṣe yí òun nìkan ò ní kó ń achieve tó ń lé nísìnyí ẹni tó ṣe wípé ohun wọ́mọ olóòfẹ́ bímọ yóò fẹ́yàwó ni yóò lọ́kọ ni obìnrin ó sùsù nísìn kó ní tọ́lọ́n bá ní máa bímọ máa bímọ ògbára lọ́lọ́n ògbára lọ́lọ́n ọlọ́run ọba ṣe ètò bá ṣe ń bímọ kalẹ̀ òun lọ lọ́kọ òun lọ fẹ́yàwó ẹ ṣe ń tí ọkọ àti ìyàwó máa ṣe èyí wà gbára lọ́lọ́ tó bá ń bẹ́nu èròǹgbà ọlọ́mọba àti àkọọ́lẹ̀ rẹ̀ ìdí ṣe nígbìyànjú yẹn ọlọ́mọbó fàlbárkà sí yóò ní kí nǹkan ẹjẹ́ ní kí àtàwà kúlù ṣùgbọ́n òun ni wọ́n pè ní kí ni àtàwàkù o fẹ́yàwó o lọ́kọ o ṣe kí ni olófẹ́ bímọ bọ́ọ̀lù ṣe lè bímọ àtàwàkù nìyẹn sọ́lẹ̀ ìlọ́fà tó jẹ́ kí anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sahaba ó ní law tawakkaluna ya'ni law tatawakkaluna kánípẹ́ ń gbára lọ́lọ́wọ́ bá bó ṣe pé gbára lé ní làrọ̀sọ́kọ̀kùn kaná yẹ́rùsùkù tọ́yọ̀ ọlọ́wọ́ bó máa ṣe ìjẹ̀mú fún yín yóò máa fún yín lárísìkì kàmá yẹ́rùsùkù tọ́yọ̀ tẹ́ bó ṣe ń fún àwọn ẹyẹ ní àrísìkì anábì wà dárúkọ kọ̀ọ̀kù dákẹ́mẹ̀hún ó ní àwọn ẹyẹ kúrò níbi ilé wọn kìmáàsọ̀ lẹ́ni tẹ́bi ń pa that is wọ́n wó oúnjẹ lọ wọ́n wó oúnjẹ lọ wọ́tọ̀rú òbítọ̀ ọ̀nà ìgbà tí wọ́n bá fi padà wá níbi ọwọ́ ọ̀rọ̀lẹ́ tẹ́fẹ́ padà síbi nẹ́ẹ̀tì wọn ní ikùn wọn ti kún that is tó fẹ́ kọ́lọ̀wọ́n ọba kó ṣe jẹ́ ẹ̀mù fún ìwọ́n náà jáde èèyàn tó kiri sínú mọ́ṣáláṣí tó ló ń wọ kálúwà tó ló ń wọ àrízìkì lọ́dọ̀ ọlọ́wọ́n bá yóò ṣe kí ni tó ń ṣe yẹn àtàwákùlù ni tó ń ṣe yẹn àtàwákùlù ni kò ń ṣe àtàwákùlù àtàwákùlù ìwọ́n ó ṣàwọn gbìyànjú kan ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fẹ́ ká ṣe ó ṣe yẹn ó wá ní fi ọkàn sí tó ṣe yẹn pé ńgbà tó ti ṣe nǹkan yìí ó gbọ́dọ̀ rí báyìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní scientist àbáwọn tí wọ́n pera wọn ní medical doctors àwọn physicians àbáwọn physicists àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ní àwọn onímọ̀ jìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mí wọ́n gbára lé àwọn nǹkan tí wọ́n mọ̀ ẹ̀ wọ́n wà ní nǹkan yóò gbọ̀rọ̀ rí báyìí gbọ̀rọ̀ rí báyìí ìtọ́ ti sọ fún yàn kó gbọ́rọ̀ ní báyìí ẹ̀kan rí pé opposite ẹ̀ ló ṣẹlẹ̀ kí ló dé kí ni explanation àwọn ní ó bá ṣe kí ni ó wà dùn founded wọn nílé ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ torí pé nǹkan táwọn gbára lé òun ni al-asba sábàbí wọ́n believe pé ilé ìtawà adìẹ̀mọ́ yìí ó gbọ́rọ̀ mú yíwá wọ́n wá adìẹ̀mọ́ ọlọ́wọ́ wà ní kí nǹkan yẹn rí bá mi ó wá kú láti convince patient onígbà míì wọ́n wọ ẹlòmíì tó ń ṣàárẹ̀ gbogbo tẹ́ẹ̀sì ni wọ́n rọrùn fún wọ́n ní ẹni yíwọ̀ òkè àwọn ọ̀rẹ́ nìsí fún ẹni yíò gbádùn kò gbádùn gbogbo asbáàbù tí wọ́n mọ̀ ni wọ́n ti lò wọ́n dẹ̀ ń sọ pé gbogbo tẹ́ẹ̀sì táwọn ń ṣe wà òkè ṣùgbọ́n ẹni ẹ̀gbọ́n fún rẹ̀ mọ̀ pé òun ni ṣùgbọ́n ní kò sí tó ń ṣe so ló fi jẹ́ pé alẹ́ẹ̀tìmádùn alẹ́lẹ́sàbà èyàn gbára lé sábàbí ṣírkù ní ìwòrògún pẹ̀lú ọlọ́ọ̀bá ni ọkànà wà ẹ̀rọ́dù alẹ́sàbà kíyàn ló wò nílò sábàbí sàfáhà ìwò òmùgọ́ ni gbára lọ́lọ́ ọlọ́run bá wí sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ibi wà shawirhum fil amr ibi tí àwọn ọlọ́run bó bá ti pẹ́ láṣẹ nǹkan kan tẹ́lẹ̀ ní láti ṣe nǹkan kan wà shawirhum fil amr àwọn sàábẹ́ rẹ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ discourse pẹ̀lú wọn sample opinion ti tiwọn náà kí sọ ń pa nǹkan kí sọ ń pa àìsàn sọ́rọ́ bá ní fa azamta tó bá ti rí pé ó take decision pé tó fẹ́ ṣe ni fatawakkal ala Allah gbára lọ́lọ́wọ́ba gbára lọ́lọ́wọ́ba kí lànà bí ṣe yẹn òun náà ní pé kí ni ó ṣe ìtìkáàdù asbáàb ogun sábàbì kò sí text tó nǹkan yìí ẹ̀ṣẹ́ báyìí ẹ̀dẹ̀ ní láti take decision kò sí nǹkan tó burú bí pé kí ni kíyàn jíròrò pẹ̀láwọn èèyàn kíyàn sample opinion wọn àwọn instances lánàbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ló ti bèèrè kílẹ̀ lè sọ ń pa kí ní kílẹ̀ rí sí kílẹ̀ rí sí tí gbogbo bá sọ ti tí wọ́n yóò wá wo èwo lòun rí kó ń wá kọ̀nvínsì jù lórí ẹni yóò wá mú ẹ̀ sábàbí lára nǹkan tẹ́sí pé wá sí ni ṣùgbọ́n àgbọ́rọ̀ ṣe ìtìmọ́dù lórí ẹ̀ agbára lè kẹ́mi wá balẹ̀ pé á ah, kò sí problem ní sí kí ẹ̀hùn pé á ah, òkùnrin ti máa lò ní kò sí nǹkan báyìí báyìí máa ṣe tó ń ṣe ní ìmá lọ ó lóògùn ṣùgbọ́n ò ní gbára lé pé ògùn yẹn ni ó ṣe ìgbára lé gbógùn yẹn tó lò òun ni ó ṣe nǹkan yẹn àádọ́ ṣírkùn billah ìwòrògún pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ìwòrògún pẹ̀lú subhanahu wa ta'ala so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ikú wa tawakkal ala Allah bára lọ́lọ́wọ́ bá wa kafa billahi wakila ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tó ní alwakil ẹni tí ẹ gbára lé láfi máa sọ pé kí ni hasbunallah ọlọ́run ọba tó wa wọ́n ní ìmọ̀lùwọ̀kíì mọ́ndàlá ẹni tí yẹn máa gbára lé àti ṣe nǹkan tó yẹ kó ṣe tó bá ṣe pé ẹ̀sìn pẹ́ láṣẹ pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan yẹ gbẹ́gbàrà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn tó ti ṣe má ti ní o ṣe ẹ̀sì tó wá sọ pé sọ pé kí ni qadarullah wa ma sha'a fa'al ibi tọ́lọ́ ní nǹkan ó já sí ni ìtọ́lọ́wọ́n bá ti kádàrà tí tó ń bá bẹnú èròǹgbà rẹ̀ ní oṣù bí mùsùlùmí ṣe máa lo láìfò ẹniyẹn nípa ẹ̀kọ́ ṣe ṣe jẹ́gbára lọ́lọ́ tí nǹkan ẹ̀yẹn bá padà rí bó ṣe expect ó ní kádàrù láàmáṣá àfààrí solution wá ẹlùmí á wò pé òun ò ṣe tọ́lọ́ bá ní àwọn ọ̀rẹ́ àwọn ti mẹ́kẹ́ ẹ̀kan kamara wọn gbà kan ṣe àwọn kan báyìí tí wọ́n ṣe ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní kí wọ́n ṣe àrí tó ní kọmọ́ ṣe ń bà kan ṣe náà mẹ́kẹ́ ní tẹ̀lùmí ọkọ̀ business tó fẹ́ ṣe yìí tó wà lọ ní business yẹn ṣe yóò bá lọ yóò wé ní lẹ́ni tó ń takun tọ́lọ̀wọ́ bá sọ kí ní ó padà wá ṣẹlẹ̀ tọ́lọ̀wọ́ bó bá kówó mọ́ ìyí ò túnmọ̀ wọ́n máa lè káàkiri tó bí jẹ́ pé ẹlòmí yóò kú ìgbà tó wá kú àwọn ọmọ rẹ̀ ó ti rò pé àwọn property tó wọ́n lẹ̀ ìtàwọn ojogun ni àwọn báńkì tó jẹ lówó bá mọ yọjú lẹ́yọkọ̀ ọ̀kan ni wọ́n bá rí pé gbogbo nǹkan tó ní gan kò san gbèsè tó wọ́n lẹ̀ kò san tó wọ́n lẹ̀ ṣùgbọ́n ẹlòmí ó yá business ó lọ bẹ́ torí kó ti mẹ́nu kádàrà ṣùgbọ́n yóò jíyà rẹ̀ ẹlòmí ó ya business yẹn ni yóò jẹ gbèsè kúrò ń bẹ́ ni so nǹkan méjì ni in tó fẹ́ achieve kò achieve at the same time ìyá tó ń bẹ́ńlẹ̀ fún bẹ́ẹ̀ náà ni nípa àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú bí ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú mí àní àmẹ́tọ́ rẹ̀ tàbá lélé ìyà èyàn yóò wá lo nǹkan tó rò pé tó ń bá lò yẹn òun lòun ó fi rí wòsàn àbóhun lòun ó fi rí agbára wọn lélé ìmọ́darí kan ní ilé ẹ̀rọnú àwọn àgbàní tó bá jẹ́ àtòjẹ́ ìtàn kò sí tán lè ṣe gbogbo àsàsí tán bá sàsí ẹ̀kò lè rẹ̀ yóò bá jẹ gbogbo ẹ̀ wọ́n bá tún ṣe kíni wọ́n bá tún sàsí náà yóò bá tún ràn ó dẹ̀ ti ṣe ṣírùkù pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala so kéèyàn dúró ti ọlọ́run ọba kódà kó ṣe wípé nǹkan téèyàn fẹ́ owó èèyàn padà tẹ́ ìbálẹ́jọ́ dáadáa ní fíyàn wájú ọlọ́mọba wípé kó lóun dúó ti nǹkan mí yàtọ̀ sọ́lọ́mọba subhanahu wa ni fún lọ́nà méjèèjì mú àtíwù nǹkan tó lóun torí ẹ̀ dúó Allah subhanahu wa ta'ala ìbálẹ́jọ́ ni fún torí pé yóò jí àrẹ̀ wájú ọlọ́run bí ò bá tún wá rí nǹkan yẹn náà ó ti di kí ni double jeopardy fún yóò jẹ́yà ní tó tún torí ẹ̀ ṣe nǹkan yẹn yóò tún ṣe kí ni kò tún ní rí nǹkan yẹn sọ́lọ́wọ́ bá ní wa tawakkal ala Allahi wa billahi wakila sheikh abdulrahman bin saadi alayhi rahmatullah ó jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ wọn tí a ara lọ́lọ́wọ́ wa fi usuli dhalika al-amr láti lè fi àkíwù nǹkan yẹn ala ayi halin kan ìtúbá òkí situation yẹn jẹ́ wakafa billahi wakila ọlọ́wọ́ bá tó ẹni tàmà gbára lé tawakkal ilayhi tawakkil ilayhi al-umur ó fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá fayakumu biha ọlọ́wọ́ bá yóò ṣe wa bima wa asla ọlọ́wọ́ bá ní ó ṣe yí tó dáa jù fún ẹrú wa dhalika li'ilmi bi masalihi 'abdi torí pé ọlọ́wọ́ bá ló mọ tó ń jẹ́ àǹfààní fún ẹrú rẹ̀ min haythu la ya'lamu al-'abdu níbi tí ẹrú ò ti mọ̀ ìgbà mí a máa ń lérò pé nǹkan yìí tá a bá ṣe ibẹ̀ ibi tí aburú ń bẹ fún wa ní so agbára lé bákan náà wa qudratu ala isalihi ilayhi bákan náà ọlọ́run wa ló ní agbára láti ìsọ̀lí ilayhi láti mú nǹkan yẹn dọ́dọ̀ rẹ̀ min haythu la yaqdiru alayhi al-abd ní àyè tí ó pé ẹrú kò ní agbára lórí nǹkan yẹn wa annahu ó ní àánú fún ẹrú ju ẹrú gan fún rẹ̀ lọ bẹ́nu bí ẹrú bó ṣe lè láàánú ara rẹ̀ ọlọ́run ọba ó ní àánú rẹ̀ ju bóhun ṣe lè ní àánú ara rẹ̀ lọ wọ̀mí wà lìdé yìí kódà ju àwọn òbí rẹ̀ méjèèjì lọ wọ́n arhafu bí min kulli ahad ọlọ́run ọba anybody lọ khususun khawas abidi pàtàkì jùlọ khawas abidi àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ìṣànú àwọn ẹrú ẹ̀ alladhina lam yazal yurabbihim bibirrihi wa yudirru alayhim barakati zahirata wal batina àwọn tó ṣe wípé ọlọ́wọ́bọ̀ òyẹ̀kùgbò tó ṣe wípé ó ń tọ́ wọn sọ́nà pẹ̀lú dáadáa rẹ̀ bákaná alùbáríkà rẹ̀ èyí tó àti tó kamọ́ ọlọ́wọ́bá mú wá fún wọn khususan wa qad amarahu bi ilqa'i nurihi ilayhi pàtàkì jùlọ ọlọ́ọ̀bá ní àníwọ̀ sáà fi ọ̀rọ̀ ẹ ti sọ́dọ̀ mi ṣe tí mo ní ó ṣe kó fi ọ̀rọ̀ ẹ ti sọ́dọ̀ mi ọlọ́wọ̀ba wà wá àdí àti àdéhùn rẹ̀ káwọnáka la tus'al an kulli amrin yatayassar wa sa'bin yashul wa khutubin wa qurub tazul wa gbogbo àwọn nǹkan wọ̀nyí aburú ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò ma gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò fúnyàn àwọn nǹkan ma rọrùn fúnyàn ìbànújẹ́ yóò ma di nǹkan tó ń ká kúrò fúnyàn látara ìgbáralé ọlọ́wọ́ba subhanahu wa kí lá ń pè ní ìgbáralé ọlọ́run bó bá ṣe kó ṣe nǹkan yẹn ṣe tí ó bá ti takàṣe ọlọ́wọ́ bá wọ́n fi yóò kúlẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ti ṣe tó yẹ kú wọ́n ṣe wá gbé ara lé ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa hunaka tara al-abda ad-da'ifa alladhi tóhun ti fi ọ̀rọ̀ ẹ ti sọ́dọ̀ ọlọ́mọba lẹ́yìn ìgbà tó ṣe tó yẹ kó ṣe yóò rí wípé kọ̀tọ́mọ̀ bí umuri látàkó mú bí ummatu minan nas ọlọ́mọba tó jẹ́ ọ̀gá òun ó ti bá òun ṣe nǹkan tó ṣe wípé tí gbogbo àwọn èèyàn bá parapọ̀ láti ṣe àbí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wabillahi almusta'an almustaani, tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ òkúntarìgì àwọn èèyàn in tí wọ́n lè ṣe tí ò rọrùn fún wọn yóò rí pé ọlọ́run ọba ṣe nǹkan yẹn ní rọrùn fún látara ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìgbáralé so ló fi jẹ́ wípé ó pàtàkì kí a mójútó àárín yìí gẹ́gẹ́ bí ẹrù ọlọ́mọba subhanahu wa ta'ala kọlọmọba kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wá ilẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kí ó ṣe wá ní ọmọ aljanna wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته